dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun Television. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Miliki Express àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúwatóyìn Òkí ṣàlàáfíà ni mo bá yín bẹ́ẹ̀ ni o àlàáfíà lèmi dé o ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ètò Miliki Express ló bá ti gorí afẹ́fẹ́ kẹ́yìn ti mọ̀ wípé tí ẹ bá ti rí mi lórí ètò ẹ ti mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí lógún wọn á fẹ́ kẹ́ bá wa wá nǹkan fìdílé ẹ̀yin dádì wa ẹ bá wa pe àwọn mọ́mì wa ẹ̀yin mọ́mì wa ẹ bá wa pe gbogbo àwọn olólùfẹ́ yín pé ọmọ yín Olúwatóyìn Òkí ó ti gorí afẹ́fẹ́ báyìí o bẹ́ẹ̀ ni ní orí ètò Miliki Express mi tó yẹ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbo tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan nípa àwọn gbajúgbajà olóṣèré wa àwọn gbajúgbajà nìkan kọ́ àwọn ògo tuntun náà tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ àwọn ìròyìn nípa wọn gbogbo wọn ni mo máa ń gbé wá fún yín àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní oko eré àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde àti àwọn ìròyìn kéékèèké tí mo máa ń wá fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní orí ètò ni ẹ ti máa ní àǹfààní láti máa jẹ̀gbádùn rẹ̀ léèní bẹ́ẹ̀ ni o ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò pẹ̀lú kíkí ọlọ́run ọba mi ọlọ́run ọba mi àṣẹ̀dá ọba mẹ̀dá ọba adẹ́dá ọba tó ń fi wá dára rere ẹ̀mú wá gbàdúrà ní ọjọ́ tòní pé ọlọ́run ọba tó ń fi ẹ̀dá dára rere kó wá fi èmi àtẹ̀yìn kó fi wá dá àrà rere àmì àṣẹ orúkọ tèmi ò yí padà olúwa tó yí òkì lórúkọ tèmi ọmọ wọn lọ́gídì ọmọ wọn nílẹ̀ ọ̀kun ọmọ wọn lókóró kún o là ń kínú lílù tèmi ṣàlàfíà kẹ̀rà bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi èmi náà ni ọmọ bàbá ọṣọlójó líkàlíkà ọmọ kálẹ́dùró bẹ́ṣu ọmọ àlùbú omi méjì ọkàn jẹ́ ọ̀mọ̀lù ọkàn jẹ́ ìhàgì bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ní ẹ̀ka tíátà kí ló ti ẹ̀ ń ṣẹlẹ̀ gangan báyìí arábìnrin Ṣèyí Àṣekún ẹ̀ gbajúgbajà olóṣèré tíátà ni a gbọ́ ìròyìn wípé wọ́n mà ti bí ọmọ obìnrin o wọ́n lọ sí ìlú òyìnbó UK láti lọ bí ọmọ kejì wọn obìnrin a gbọ́ pé ní bí ọdún méjì sẹ́yìn ọlọ́run ti fi ọmọ ọkùnrin kan ta wọn lọ́rẹ ṣùgbọ́n ní táì ọlọ́run tún wá fún wọn ní ọmọ obìnrin o a kí wọn pé wọn báríkà ìwò ọmọ ṣèyí àṣekún ọmọ yẹn á dàgbà àdàrúgbò àmì àṣẹ ìròyìn kejì tí mo mú wá fún yín náà ni arábìnrin òrékelẹ́wà gbajúgbajà olóṣèré tíátà ọmọ Ẹdó tó ń ṣe fitafita ní ẹ̀ka tíátà Mercy Aigbe máa nì kí ló tún ṣẹlẹ̀ gangan ọ̀yà gbogbo ẹ̀yin olófòfó ẹ ti máa wò ó pé bóyá ẹ ó ti tún ṣe nǹkan kan rárá o kò sí nǹkan kan tí arábìnrin yìí ṣe ju wípé ní àìpẹ́ yìí wọ́n kàn déédéé jáde ní orí ẹ̀rọ ayélujára wọn wọ́n wá ń bi àwọn olólùfẹ́ wọn pé kẹ́ má bínú o pé kọ́ má bínú o pé picture addict làwọn nítorí pé gbogbo àwọn tó bá ń tẹ̀lé wọn lórí Instagram handle ẹ̀ máa rí pé arábìnrin fẹ́ràn kan máa post picture lóòrèkóòrè lóòrèkóòrè níṣẹ́jú ìṣẹ́jú ẹ wá wò pé ah, ah ṣé wọn ò tiẹ̀ níṣẹ́ mi ni Mercy Aigbe tó bá ń jáde láàárọ̀ ó máa post picture tó bá débi tó lọ ó máa post picture ó ní kó má bínú o pé i'm a photo addict ó ní nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tóun bá ti fẹ́ ya àwòrán tó bá ti yà án láwòrán nínú aṣọ kan tóun bá wọ̀ yẹn òun lè ya ẹ̀yà lóríṣiríṣi tó bá ti wá di ìgbà tó ń fẹ́ post ẹ̀ olóòwò kì í mọ ilé pàtó tó ń máa post nítorí pé gbogbo wọn ló máa ń fine dáadáa dáadáa. bẹ́ẹ̀ ni o arábìnrin gbajúmọ̀ olóṣèré mo fẹ́ oníbíyọ̀ hmm. tó ti wà ní ilé ọkọ láti bíi ọdún méjìlá báyìí ìgbéyàwó náà ó ti gun orí odò kí ló ṣẹlẹ̀ gangan arábìnrin ti fúnra wọn jáde láti wá bá àwọn afọ̀rọ̀wánilẹ́nuwò láti bá wọn sọ̀rọ̀ wípé lóòótọ́ ni ìgbéyàwó òun ti forí sọ́gi ó ní nítorí wípé hmm, ọmọ kan ni òun ti bí pé ọmọ yẹn dẹ̀ ti dàgbà ṣùgbọ́n nígbà tí oyún mi ò dẹ̀ wá ń kọ́ òun dẹ̀ ń dúró di ìgbà ọlọ́run ìgbà tọ́lọ́run bá ṣèmí ó ní ṣùgbọ́n àwọn ẹbí ọkọ òun wọn ò fún un ní ìsinmi rárá rárá ó ní pé ogun yẹn ti pọ̀ jù ogun yẹn ti pọ̀ jù débi wípé òun ní láti ìyàwó yẹn ìgbéyàwó yẹn wọ́n ní láti túká ni òun lòun ti bá tòun lọ o ẹ àwọn kan tiẹ̀ fọ̀rọ̀ wá lẹ́nu wò pé a gbọ́ pé ṣóòótọ́ ni pé mọ́tò tí ọkọ rẹ̀ gan rà fún pé ó gbà á lọ́wọ́ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o ó lọ sọ pé bẹ́ẹ̀ ni pé ó gbà á lọ́wọ́ òun ó ní ṣùgbọ́n o òun ò wọ́rì nítorí pé ọlọ́run ti bùkún òun ní ju mọ́tò kan lọ pé so òun ò wọ́rì bẹ́ẹ̀ ni mo fẹ́ oníbíyọ̀ òní ìgbéyàwó ọdún méjìlá rẹ̀ ó ti forí sọ́yọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ìròyìn sì kù tí mo máa mú wá fún yín ẹ má ì lọ kankan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tiẹ̀ lọ fẹsẹ̀ rajó à ń bọ̀